ó pín sí mélòó ó pín sí mẹ́rin. ìǹkọ́sọ̀dá aláàzà tó o bá gbá àsákárì rẹ mú tó o gbèrò adùn wá wàjádà á o sì rí adùn náà o fọwọ́ kan àsákárì rẹ adùn wá sí sẹ́ǹsì ẹ adùn wá sọpọlọ rẹ ọ wá sí ọlọ́kàn ọ wá ń fọwọ́ gbá àsákárì mú bí ìwọ tó fẹ́ masturbate masturbation is haram haram ni masturbation jẹ́ so ọwọ́ afọwọ́ gbá oronú adùn ọwọ́ afọwọ́ fa àsàkárì rẹ báyìí oronú ẹ̀ nígbà tó wá yá nǹkan wá jáde ń bẹ̀ fa àléhí àlèwòdò ọlọ́ọ̀tún àlèwàlá ṣe ìsọ̀rí kìíní nu wàhí wàjádà ha tó o bá rí adùn wàlámúyẹ́sídí ha o sì gbèrú ẹ̀ orí ni kéde pé o gbèrú rẹ̀ o fọwọ́ gbà sàkárì mú o gbèrú adùn o ṣùgbọ́n bó o ṣe ń fọwọ́ pa tó ń fọwọ́ pa tó ń fọwọ́ pa làtọ̀ bá jáde ń bẹ̀ fa àlẹ́ yìí alùwùdù ó ṣe àlùwàlá wàhí kọ̀sọ́dà ha tó o bá gbèrò rẹ̀ wàlámúyẹ̀ jídí ha ó sì rí fa àlẹ́ ìyálẹ́wùdù ó gbèrò rẹ̀ adùnyẹ́ wá sí ọ wá sí ọlọ́kàn ló fi fọwọ́ lọ síbi àsákàrí rẹ̀ ṣùgbọ́n nǹkan kan ò jáde fa àlẹ́ yìí aliwudu ó tún ṣe àlùwàlà wàyí lámúyẹ́ sídí lálà wà lámúyẹ́ gidi ha ní ti ìsọ̀rí kẹrin ó gbèrú àdùn ó sì rí fàláwùdú àléyìí fàlá ùdú àlèyí ìyẹn nìkan ló ní tún àlùwàlá ṣe ó gbèrú ẹ ó sì rí bọ́ọ̀ nìyẹn ṣe jẹ́ aláwẹ̀ wọ tí àpò ẹ̀ ti já ok ó ní kò mú owó lápò àṣàkárì ló ṣe kí ni ló gbá mú <laughs> àpò ṣòkòtò ẹ̀ ti já àbí kìí ṣẹlẹ̀ sí ọ ó ti ṣẹlẹ̀ sí ọ rí tọ́ ẹ pé ṣòkòtò rẹ ó ti lu ò lábẹ́ ọkàn ni kó fọwọ́ kó sòkòtò báyìí bó ṣe fi inú eh, inú àtẹ́lẹwọ́ rẹ inú ọmọníkà rẹ bó ṣe fi kan jagunlabi nù ó gbèrú ẹ̀ ó sì rí nǹkan kan agasi pé ẹni tọ́wọ́ ẹ̀ bá ṣèèṣì kan àṣàkàrì àlùwàlá ọjà kókónù ẹni tọ́wọ́ ẹ̀ bá ṣèèṣì kan àṣàkàrì àlùwàlá rẹ̀ ṣe kí ni kọjá àmọ́ tọ́ba ti kú òní ṣèṣì tó o gbèrú ẹ̀ ó gbèrú adùn orí adùn ó ti já ó gbèrú adùn ó adùn ó ti já ó gbèrú adùn ó sì rí adùn ó ti já ó tún àlùwàlá ṣe tó yẹ báwọn. wàlá yẹ̀ǹtẹ́kìdù lìwùdú bímọ́sì dúburin àlùwàlá kò ní já nípa fífọwọ́ ra ìdí ìdí ọmọdé ń pè ní ìdí bọ̀tọ́ọ̀mù bọ̀tọ́ọ̀kì àbí bọ̀tọ́ọ̀mù fífọwọ́ ra ìdí ìdí wo ìdí ti ẹni o bọ́ ọ bá fọwọ́ ra ìdí ìyàwó rẹ lẹ́yìn àlùwàlà àlùwàlà rẹ já o ìdí tiẹ̀ bóyá kòkòrò kan mú ń bẹ ọ fọwọ́ ra ọ ra flesh to flesh ìdí tiẹ̀ ìdí kọ́ni máa ń wá àdùn sí lára alára díàfọ̀ tó bá fọwọ́ ra ìdí ìdí ara rẹ flesh to flesh àlùwàlá rẹ ò já àmọ́ tó bá fọwọ́ ra ìdí ìyàwó rẹ lẹ́yìn àlùwàlá àlùwàlá ṣe kí ni ọjà o àbí ìyàwó ló fọwọ́ ra ìdí ọkọ rẹ lẹ́yìn àlùwàlá àlùwàlá ìyàwó yẹn ṣe kí ni ó ti já so má fọwọ́ ra ìdí onídìí lẹ́yìn àlùwàlá bákan náà wàlá unsayanain unsayaini àlùwàlẹ̀ sì já nípasẹ̀ pé o fi ọwọ́ kó kórópọ̀n méjèèjì o fọwọ́ rẹ kó kórópọ̀n méjèèjì kórópọ̀n ilé so àlùwàlẹ̀ ò lè ti bẹ̀já wàlábì mọ́sì fárígì sọ̀gì rọ̀ àlùwàlá ò sì lè já nípasẹ̀ pé ó fọwọ́ kan ojú ara ọmọ kékeré ọmọ rẹ bìnrin ọ̀tọ̀ bàtà ń bà lẹ́yìn àlùwàlá àlùwàlá rẹ ò lè já nípasẹ̀ yẹn tọrọ ọmọ kékeré ni ọmọ rẹ náà ni oríire ò sì burú borí àwọn kan ṣe burú tí wọn sùn ọmọ ọdún kan ọmọ oṣù mẹ́fà so ó ti ṣàlùwàlà tán bó wá sí mọ́ṣáláṣí lọ́mọ rẹ lọ́ba ń sunkún pé òun fẹ́ tẹ̀lé ọ ó sì ṣe ẹ̀tọ̀ tán ó wá fẹ́ àlùwàlà rẹ̀ sí kíni àlùwàlà tó ṣe yẹn kò bàjẹ́ wàlà kọ́ì èébì kì já àlùwàlà wàlà bíi akílí láhàmì wàlá bí akele láhàmì jazur àlùwàlá kìí já nípasẹ̀ jíjẹ ẹran jazur ẹran jazur ẹran wo ni ń pè ní jazur nínú èdè lárúbáwá wọ́n máa ń lo jazur fún ràkúnmí wọ́n a sì máa tún lò ó fún ẹran àgùntàn ṣùgbọ́n ìran ràkúnmí làáfà gbàlérò ń bí báyìí ìdí ni wípé kò sí ìyapẹ ẹnu láàrin mọ̀dáìbù mẹ́rẹ̀ẹ̀rin lórí jíjẹran àgùntàn lẹ́yìn àlùwàlà ibi tí ìyapẹ ẹnu wà láàrin wọn òun ni ibi jíjẹ ẹran ràkúnmí tó ga sí pé àwọn kan gbà pé ẹ ń bá jẹ ẹran ràkúnmí lẹ́yìn àlùwàlà kó tún àlùwàlà ṣe tí àwọn kan sì sọ pé ẹni tó bá jẹ ẹran ràkúnmí lẹ́yìn àlùwàlà àlùwàlà rẹ̀ ò bàjẹ́ gẹ́gẹ́ bí àfáà yìí ṣe sọ wípé wàláàbí akílì láàmì jazur so jazur nínú násù rẹ̀ yìí ràkúnmí ló dúró fún kò dúró fún kíni o ẹran àgùntàn kọ́kọ́ ti ṣe ní pọ́ǹtì àkọ́kọ́ ná so jazuru ń bí báyìí ràkúnmí látúmọ̀ ẹ̀sì àní túmọ̀ ẹ̀sì ẹran àgùntàn torí pé kò sí ágúmẹ́ǹtì láàrin wọn lórí ọ̀rọ̀ ẹni tó jẹ ẹran àgùntàn sọ máa tálùwà láṣe àbí kò ní tún ṣe ibi tágúmẹ̀tì wà láàrin wọn ò ní bí ẹni tó bá jẹ ẹran ràkúnmí. tọ́ àfa wa sọ ní ìsìn wípé àlùwàlá ò já nípasẹ̀ jíjẹ ẹran ràkúnmí ọ̀rọ̀ yìí mo fẹ́ kó wa sẹ́ríkì ẹ̀ ọjà o ọjà ìdí ni wípé àdìsí wà látọ̀dọ̀ àníṣọ́lá ọ̀sálà nínú Abu Dáúdù àti nínú Tirmidhi tó ń sọ wípé ẹnìkan bi ànábì léèrè béèrè pé tí ń bá jẹran àgùntàn ṣé mo lè tó àlùwàlá ṣe ànábì ní kò pọn dandan tí n bá jẹ ẹran ewúrẹ́ ṣé n tó àlùwàlá ṣe ànábì ní ò dandan tí n bá wá jẹ gazuru ńkọ́ tí n bá jẹ ibulu ó dàpọ̀ ibulu ràkúnmí ńkọ́ ànábì ní tún àlùwàlá ṣe. so but ní mazhab má Màlíkì wọ́n pín sí méjì àwọn kan gbà pé a tún àlùwàlá ṣe tá a bá jẹran ràkúnmí àwọn kan gbà pé kò pọn dandan ká tún ṣe nínú àwọn tí ó gbà pé kò pọn dandan làáfà bílọ́ǹgì sí so ó kù sọ́wọ́ rẹ̀ èmi ń tèmi mọ́kìfù tèmi ni pé tí n bá jẹ ẹran ràkúnmí lẹ́yìn àlùwàlá èmi yóò tún àlùwàlá ṣe kùrúján minal khilaf láti lè jáde kúrò níbi ìyapa ẹnu wọn láti lè jáde kúrò níbi kíni o ìyapa ẹnu wọn ìyẹn ló fi èmi lọ́kàn balẹ̀ jùlọ torí pé àdìsí wáyé lórí rẹ̀ bóyá àdìsí yẹn wà dé tí ìgbọ́ àáfàá yìí wallahu a'lam torí wọn èso ń fẹ́ nu wọn kì í so ń fẹ́ nu àwọn àdìsí tó kọ́kọ́ wá yé lórí ọ̀rọ̀ ràkúnmí ó ń tọ́ka sí pé kò sẹ́ran tó jẹ tí àlùwàlá rẹ̀ já létà létà tànẹ́bí sẹ́ wà á sọ pé ní ti ràkúnmí o ẹ̀tún àlùwàlá ṣe bóyá àdìsí létà yẹn àfáà yìí kò come across ẹ̀ kò sì gbọ́ rí lásìkò tí ó kọ tírà rẹ̀. wàlá hijama lẹ́yìn àlùwàlá tá a bá ṣe ìjàmà àlùwàlá wo bàjẹ́ provided kọ́ mọ́ dàkú ni o torí nígbà míì bẹ tí yẹn ó ṣe ìjà mọ̀tàn tí ó dàkú o tó o bá ti dákú lẹ́yìn àlùwàlà tó o ṣe ìjà mọ̀ tọ́nà ò sì pé kó o dákú àlùwàlà tó o ṣe o sì lè fi kírun wàlá fasbin gbẹ́rẹ́ sísín gbẹ́rẹ́ sísín kò jálùwàlà àárín yìí làwọn kan sọ pé gbẹrẹ sísìn gan bẹnu tíya gbẹrẹ sísìn wọn ní bẹnu tíra wo má jẹ́ wọn kó bọ ọ má jẹ́ kí wọn ṣe kí ni má jẹ́ kí wọn kó bọ ọ gbẹrẹ sísìn tí wọn sọ nú mi báyìí pé kò gálù wà là àkọ́kọ́ náà ó ti ń túmọ̀ sí wípé a sìn gbẹrẹ nìyẹn nígbà máa sọ pé gbẹrẹ sísìn o kò já àlùwàlà but gbẹrẹ tí wọn ń sọ láàrin yìí kì í ṣe gbẹrẹ mọ́dàrí kan kìí ṣe gbẹ́rẹ́ ẹ̀yọ́nú ayé ẹ̀bẹ̀ àgbà kìí ṣe gbẹ́rẹ́ ìtajà kìí ṣe gbẹ́rẹ́ ẹ́ ńgbọ́ kìí ṣe gbẹ́rẹ́ òkìgbẹ́ kìí ṣe gbẹ́rẹ́ ayẹta ṣé wo mọ̀ wípé gbẹ́rẹ́ fún ibi tó bá wú lára ni ìgbìyànjú lékún lórí ẹ̀ lódi sọ́júrì ìwọ ọmọ ọmọ nìsín níjọ́ wọn àná tíbì kan bá wú lára èèyàn nínú treatment tẹ́ máa ń fún wọn ni ìjàmọ̀ wà kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe ìjàmọ̀ bẹ́ẹ̀ ni sin gbẹrẹ síbẹ̀ ọ̀gbọ́rọ̀ mi yé nǹkan méjì ló parapọ̀ sínú kí ni o hijama nǹkan àkọ́kọ́ òun ni sísín gẹ́rẹ́ sí ibi tá a fẹ́ ṣe hijama sí nǹkan kejì ni pípọ́ ẹ̀jẹ̀ tó ti bàjẹ́ jáde kúrò lójú ibi tá a sín gbẹ́rẹ́ yẹn sí. bákan náà tí wọn bá sì ní í ṣe ìjàámọ̀ tí wọn bá ní ṣe ìjàámọ̀ téèyàn bá fi ẹsẹ̀ gbá ògiri lójijì tí ẹsẹ̀ yẹn tọrọ kọ̀ sínú tí wọ́n bá ọ fà á tí wọ́n á rí i pé ó sì wù fẹ́rẹ́fẹ́ wọ́n lè fi àbò ní kíbọ̀ ọwọ́ tí wọ́n bá wá rí i pé ó fẹ́ di ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ dúdú sínú wọ́n lè sábẹ̀ ń gbẹ́rẹ́ tí ẹ̀jẹ̀ yẹn tí ó fi ṣe kí ni tí ó fi tú jáde tàbí tí àkekè bá táàyàn wọ́n sá ń gbẹ́rẹ́ lójú láti lè kó ẹ̀fà àjẹ̀bú tàbí aporó sí lójú ntọ́ fa tọba gbọ́gbẹ́rẹ́ nu tí àánú o sọ wá rí gbẹ́rẹ́ pé ayé ń si ọ́ ayé ń si ọ́ ń ayé ń si ọ́ ń gbẹ́rẹ́ ayẹta. Isi ọwọ́ rẹ ló lọ mú ọ sí ayẹta èyí ti ṣe tó fi ṣe kí kíbò ó mọ́ràn ọ́ ti jẹ tí bò ṣe ní ṣe tó fi ṣe gbẹ́rò kígbẹ́ tó fi ṣe kí kádà mọ́ràn ọ. ọgbọ̀n tí ọmọ ni máa ń ọmọ sí òkígbẹ́ ni mùsùlùmí ò ní ò ní ayẹta ò ní ìdí ńgbà o sì ní lọ jalè ní báràkì àwọn àwọn sọ́jà ló ti yé o sọ pé o fẹ́ lọ fọ báńkì ẹ kí wàá lọ akàn pẹ̀lú gbẹrẹ òkìgbẹ́ gbẹrẹ ayẹta gbẹrẹ àfòràn gbẹrẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti gbẹrẹ mọ́tò ògùn mọ́lẹ̀ ṣé wàá lọ sínú oko olóko ni. gbẹrẹ tí ó sọ ọdẹ lẹ́bọ mọ́ ṣe o gbẹ́rẹ́ tí ó sọ ọ́ di ẹlẹ́bọ mọ̀ ṣe o ìyá máa sípasẹ̀ gbẹ́rẹ́ dẹlẹ́bọ o fasting gbẹ́rẹ́ tí àfò ní àsìmọ̀wí sọ láàrin ó ní í ṣe pẹ̀lú gbẹ́rẹ́ àìlera gbẹ́rẹ́ àìlera gbàmí ń bẹ torí ó fọ́ yàn tọ́ pé ẹ̀pa rẹ̀ gbẹ́rẹ́ ni wọ́n kọ́ sísin orí yẹn tí wọ́n á kó ẹ̀pà yẹn tí wọ́n bá fi rá tí ó lè wọnú iṣan ẹ̀ lọ tí wọ́n bá sì fẹ́ ṣe ìjàmọ̀ fún ọ wọ́n ó sìn ní gbẹ́rẹ́ irú gbẹ́rẹ́ tí wọ́n ń sọnù o pé tó o bá sìn lẹ́yìn àlùwàlá kò jálùwàlá rẹ kì ṣe gbẹ́rẹ́ ayẹta kì ṣe gbẹ́rẹ́ òkìgbẹ́ kì ṣe ti mọ́tò ògùn mọ́lẹ̀ ṣe gbẹ́rẹ́ má lójú oorun ó wá lọ sí gbẹ́rẹ́ ó wá sí sí gbogbo ọrùn rẹ kó má bàa jẹ́ lójú oorun ó ń dára ẹ láàmú ni o ka kùrì sí yù kó tó sùn ka ámánà rọ̀súlù kó tó sùn tẹ́wọ́ ẹ méjèèjì fàtẹ́gùn sí inú ohun fàtẹ́gùn sí àtẹlẹwọ́ rẹ méjèèjì ka kúlù láwù fálákì àti nọ́ọ̀sì kó o fi pa gbogbo ibi tó bá lè pa látòrí rẹ dé àtẹlẹsẹ̀ rẹ kó o ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tọba wa padà wá jẹ lójú oorun oúnjẹ òun ní sí ọ ní sùtà ọjẹ sàráànù kò ní sí ọ ní sùtà àmọ́ gbọ́ ọ̀gá sí pé fóònù ló tẹ̀sùn fóònù fóònù ló tẹ̀sùn ọ bùrọ̀sì sùn ni tó sùn yakata ọ ò sádọ́lọ́ kó o tó sùn ló fi ń jẹ ìjẹkújẹ lójú oorun. ṣọ́ra o má bọ o ok fi sọ̀la ẹ̀rín kàkàkàkàkà ẹ̀rín kékèkékèké lórí irun irun lọ bàjẹ́ kò gbàlùwàlá rẹ̀ jẹ́ wàlábì kọ́ha fi sọ̀la ẹ̀rín kàkàkàkà ẹ̀rín irun tíra àfáà ni. ẹnìkan ò ní rẹ́rìn lórí irun rẹ̀ àfẹntí ọkàn rẹ̀ tí ó ti pa sófo kó ń bìbẹ̀rù ọlọ́run. ṣùgbọ́n táwa sọ pé o ti ẹ̀rẹ́rìn ni wèrè rẹ lórí irun pé ẹ̀rín ẹ̀rín wèrè rẹ orin lórí irun kí ló bàjẹ́ nú ọ̀rọ̀ rẹ irun nìkan ló bàjẹ́ àlùwàlá rẹ ó ṣe kíni àlùwàlá rẹ ó bàjẹ́ kò jù bá ń lọ. wàlábì mọ́sì ìmúra àti ńfàdíjà ha àlùwàlá ò sì lè bàjẹ́ nípasẹ̀ pé kí obìnrin kó fi ọwọ́ lé ojú ara rẹ̀ lẹ́yìn àlùwàlá bóyá ojú ara rẹ̀ ojú ara ibi awọ ọbẹ̀ ó ń yún ọwọ́ àmọ̀ọ́mọ̀ tí ọwọ́ bọ inú ara ọwọ́ àhọ́ ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ òsì ti ń yún àìwálà rẹ̀ ò bàjẹ́ wákìlá in alétọ̀fásí àwọn kan sọ pé tí ó bá ti ọwọ́ bọ inú ojú ara fa àléyá àlèwòdò yóò tún àlùwàlá mi ṣe nù o àwọn kan nínú àwọn fa àwọn sọ pé tó bá fi lè ti ìka bọ inú ojú ara rẹ̀ àlùwàlà tó ṣe ti bàjẹ́ àmọ́ tí ó tọwọ́ bọ inú tẹ́ pé ibi awọ ọ̀tún òsì ni ó fọwọ́ gbo àlùwàlà òsì kí ni o àlùwàlà rẹ̀ kò bàjẹ́ wàlọ́hu àlàmù aláwo ni ọba tó nímọ̀ jùlọ. ibi tá a dùn sí nìyẹn ní òní insha allah a máa tẹ̀síwájú ní ọjọ́ míì ọjọ́ rẹ̀ insha allah subhanaka allahumma wa bihamdik ha ẹnìkan bí mílíọ̀nù béèrè lórí ọ̀rọ̀ tíra akádọ̀rì ó ní ẹni tó wá sálámà pẹ̀lú iyèméjì sí pípé irun rẹ̀ tó ti kì bọ́ sẹ́yìn ṣe mọ̀ pé ńgbà tá nǹkan tíra akádọ̀rì àáfàá sọ pé ẹni pé èèyàn gbọ́dọ̀ sálámà lórí pé ń ṣeyè méjì pé irun rẹ̀ ò tí ì pé tó sálámà bẹ́ẹ̀ irun yẹn ti bàjẹ́ so oníbèrè wa béèrè wípé ó ṣẹlẹ̀ sóun rí bọ́ sẹ́yìn irun yẹn ń kọ́ irun yẹn ó tún kí ni o anytime ó tí kí ni anytime ó tún irun yẹn kí ni tó mọ̀ pé irú ẹ̀ ṣẹlẹ̀ sí ọ ó sì mọ iye òǹkà irun tírú ẹ̀ ti ṣẹlẹ̀ sí ọ kò dojúrú ó tún kí ni torí pé aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ká ní àárọ̀ ọ̀la insha